èèyàn lé ìwòlẹ̀ ṣe ẹ káàbọ̀ sí mashola gist tv ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tì ní bí a ṣe gbọ́ ò wọ́n ní kábíyèsí sọ fún àwọn ẹ̀gbọ́n wọn wípé kí wọ́n jọ kí wọ́n fi Queen Naomi sílẹ̀ ìpè kan dẹ̀ má get close sí Tadéníkàwò ìpè torí gbogbo ìgbà ni Queen Naomi ti fi trust wọn tó jẹ́ pé ọ̀rọ̀ nǹkan àti ìwà tí wọ́n wù sí Queen Naomi kò dáa ipe so ipe kí àwọn sísítà wọn pé kí wọ́n fi Queen Naomi sílẹ̀ pé gbogbo ìgbà tí Queen Naomi trust wọn tí wọ́n fi ọkọ̀ kan tó fi trust wọn pé wọ́n betray Queen Naomi ni pé gbogbo ìgbà yẹn ni wọ́n ń ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe tí wọ́n betray Queen Naomi tó ń sọ̀rọ̀ burúkú sí Queen Naomi ipe nísìn wọ́n fẹ́ ìrẹ́pọ̀ láàrin àwọn àti Queen Naomi pé ó máa take time pé kì í ṣe nǹkan tó yẹ pé ó máa jẹ́ suddenly ni ó máa ṣẹlẹ̀ ipe so ipe àwọn ò fẹ́ kí wọ́n máa ní Queen Naomi lára wọ́n ní nǹkan tí bàbá wa erin ńlá sọ ni ẹ̀yin èèyàn lé bí ẹ ṣe mọ̀ pé ìgbà tí Queen Naomi ti kúrò nínú palace wọ́n ní àwọn àwọn sísítà kábíyèsí pé wọ́n ní ọwọ́ sí kúkúrò nínú palace Queen Naomi nǹkan tí a fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn olórí yìí nínú wọn ló ń kọ̀ǹfẹ̀sì pé àwọn sísítà kábíyèsí àwọn gangan wọn ní ipa tí wọ́n kó nínú ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn lé jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àtìlẹ́yìn òde ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá da. Gist TV ń kí yín Mashola TV ń o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post ẹni gist ẹ̀ máa rí a ń sọ yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola TV ọlọ́run elédùnmarè á bá mi gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí ẹ̀yin èèyàn lé wọn ní kábíyèsí sọ fún àwọn ẹ̀gbọ́n wọn wípé gbogbo ìgbà tí Queen Naomi ń fi ìfẹ́ hàn sí wọn wípé wọn fi ìfẹ́ hàn sí Queen Naomi wípé gbogbo àwọn nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ yìí pé ó fi kọ́ Queen Naomi lọ́gbọ́n ni ipe wọn ò dẹ̀ lè ṣàdédé máa expect kíkun Naomi sáré trust wọn ipe wọn máa buy trust yìí padà ni lọ́dọ̀ kan Naomi allegedly nǹkan tá a gbọ́ tán ní kábíyèsí sọ nìyí. bí a ṣe gbọ́ o wọn ní kábíyèsí ní Queen Naomi kàn protect ọmọ àwọn ni ipe gbogbo nǹkan tí àǹtí àwọn tí wọ́n ń sọ pé Queen Naomi ń ṣe fún wọn wípé kì í ṣe pé Queen Naomi ń rude sí wọn ẹ rántí ìgbà tí wọ́n lọ sí Àkúrẹ́ tí wọ́n ní pé àǹtí kábíyèsí sísítà wọn pé ó fẹ́ dì mọ́ tàdé ní káwé pé kán ọ̀gẹ̀ wọ́n ní Queen Naomi fà sẹ́yìn wọ́n ní ọ̀rọ̀ yìí ó bí ehm, àǹtí kábíyèsí nínú wọ́n dẹ̀ fi ẹjọ́ Queen Naomi sùn kábíyèsí wọ́n ní kábíyèsí dẹ̀ sọ pé kí wọ́n má káùntì irú nǹkan báyẹn wípé nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé Queen Naomi ò mean láti hot wọn wípé ọmọdé ni tadé ni káwọ kò sí ẹni tí ọmọdé ò lè dì mọ́ wípé so wípé gbogbo àwọn nǹkan tí Queen Naomi ti dojú kọ ní inú palace pẹ̀lú wọn o ló jẹ́ kí Queen Naomi máa ṣe báyẹn wípé ṣùgbọ́n wípé tí Queen Naomi bá ti rí pé wọn ò ní inú burúkú sí àwọn pé wọ́n ń ṣe dáadáa sí àwọn pé wọ́n máa rí pé Queen Naomi gan fúnra wọn wọ́n máa change wípé láti protect ọmọ wọn wípé kò sí nǹkan tó burú ń bẹ̀ wọ́n ní kábíyèsí sọ bẹ́ẹ̀ fún sísítà wọn wípé láti protect ọmọ wọn wípé kò sí nǹkan tó burú ń bẹ̀ wípé so kí wọ́n má fi Queen Naomi sínú kí wọ́n dẹ̀ má máa fíw pé Queen Naomi ń ṣe nǹkan tí ò dáa wípé lóòótọ́ ọmọ àwọn gangan ni tadé ni ká wò wípé ṣùgbọ́n nǹkan tí Queen Naomi fi ojú rí wípé kò sí obìnrin tó lè gba irú ẹ̀ kò dẹ̀ sí obìnrin tó tiẹ̀ máa tiẹ̀ fẹ́ padà sí irú ẹbí báyẹn wípé ṣùgbọ́n ká kékòó Naomi kú iṣẹ́ wípé wọ́n tiẹ̀ tún gbà láti padà sí inú ẹbí yìí wọ́n ní nǹkan tí kábíyèsí sọ nìyẹn èèyàn ara lé akànnì ká wá fún yín ni nípa nǹkan tó ṣẹlẹ̀ ọlọ́run elédùnmarè a máa dùn gbogbo wa nínú o gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe ten like ten share channel mi ọlọ́run aláàánú á bá mi gbọ́wọ́ yín sókè àpò yín ò ní gbẹ o òkè òkè ni ọlá yín á máa lọ please share this video like and subscribe god bless you all.